أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin lólùfẹ́ ètò yín ètò wa ètò al-muflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gún wà sí àdúgbò muslim ìfẹ́lódò ìdí are many across Nigeria, but unless you are standard give all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge. Muflihun High School is for you to enroll the children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics labs, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè. Níbi ìkákọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń tọ̀rọ̀ ọlọ́run tó lábúyẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ muslim ic tó ní ilé kéwúta àti ìkọ́mọ lẹ́kọ̀ọ́ lárúbáwá hadith siki nahu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ìfẹ́lódù ìdíòbí area ìbàdàn or call zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two, three. Muflihun High School. Planning for success in both worlds. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه abẹ́lọ́n gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n ń gbowó kalẹ̀ tẹ́ fi láǹfààní àti máa gbọ́ wa títí di àsìkò yìí kọ́lọ́n kó jẹ́ àjọ jèrè láyé inú sàárẹ̀ àtijọ́ ìgbéjà àlùkìyàmà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulbasit adédèjì tí yọ kà fún wa bismillah. bismillahir rahmanir rahim. حامين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين الله. بعد ní fún àwọn ọmọ ìní àlùbáríkà tí ó pọ̀ má jẹ́ tán ẹ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa míì Habiba Giwa bismillah. Kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam látàhásádù wà látànájàṣù wà látàbábọ́dù wà látàdábàrù rawahu Muslim translation the messenger of Allah peace be upon him said do not envy one another do not artificially raise prices against one another do not hate one another do not turn away from one another transmitted by Muslim ọlọ́run bá ní fún àwọn ọmọ yìí ní àlùbáríkà tí ó pọ̀ ẹ̀yin arúgbó ọlọ́run eléyìí ni apá kejì nípa àlàyé ìtìká ṣíṣe àsìkò kíkóraró dídún ní mọ́mọ́sálásí ilé ọlọ́run fún ìjọsìn eléyìí ni àlàyé tí a máa ṣe lọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ti ṣàlàyé wípé obìnrin mùsùlùmí kó tó lè di wípé yóò ṣe itikaf yóò gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ bákan náà itikafu rẹ̀ kò gbọ́dọ̀ dádàwó lẹ̀ ìlú bíi àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam láwọn àsìkò tí wọ́n máa ń ṣe itikaf wọ́n máa ń para mọ́ ààyè tí wọ́n máa ń wà ààyè tàdánwò tí ní ṣẹlẹ̀ tí ò ní jẹ́ pọ́kùnrin tó ṣe itikaf obìnrin ọmọ aranjúmọ́ tí ò ní jásí pé ìhòhò oníhòhò òun láàtún láàrí nínú mọ́sálásí kélé yìí ká lọ gbọ́ yé báwọn ọkùnrin lè ṣe itikaf obìnrin náà lè ṣe àwa mẹ́nu fírí bá pé ó tó dáa púpọ̀ obìnrin tí ó bá ṣe itikaf kọ́mọ̀sí nínú ẹ̀jẹ̀ rírọbí àbí ẹ̀jẹ̀ bímọ àbí ẹ̀jẹ̀ àlàádà àwọn obìnrin tán máa ń ṣe ní oṣooṣù bó tilẹ̀ jà sí pélé yìí láàrin àwọn onímọ̀ wọ́n ń fi ìmọ̀ ara wọn lórí ẹ̀ torí pé bí táwọn àáfàá gbé kọ́ òun ni wípé obìnrin tí kò wà nímọ̀ra ǹjọ́ lè wọnú mọ́sálásí àbí ò lè wọnú mọ́sálásí mọ́sálà àfìlàfíyà ni ọ̀rọ̀ táwọn onímọ̀ tán fà láàrin ara wọn ni mọ́sálà míì tó tún jọmọ́ ni pé ṣé dandan ni kọ́jẹ́ pé ń tó fẹ́ ṣe itikaf kó máa gbààwẹ̀ àwọn tó bá ní kèèṣe dandan kó gbààwẹ̀ wọn ò rò o lè ṣe itikaf ń bọ̀ dájú wípé kò fẹ́ kan lè gba àwẹ̀ àwẹ̀ o sínú mọ́jẹ̀mọ́ itikaf ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ táwọn onímọ̀ ń fà ní èyí tó fi wá lọ́kàn balẹ̀ jù tá a fi ń sin lọ́n òun ni pẹ́ni tó fẹ́ ṣe itikaf nínú Ramadan kọjá ni tí yóò àwẹ̀ pẹ̀lú ṣe máa ń ṣe tí yóò tún máa gba àwẹ̀ táwọn ìyàwó rẹ̀ máa ń ṣe tí wọ́n máa gba àwẹ̀ ìyẹn yóò jẹ́ pé khurujan anil khilaf àti kúrò níbi ọ̀rọ̀ táwọn afáfá ọ̀tọ̀kọ̀tọ̀ èyí ló fi wá lọ́kàn balẹ̀ jù pé obìnrin tí ó ṣe yìí ti ta kọjá sí pé ọjọ́ ń tọ́ wà ní ìmọ̀ra ìyẹn ò ní jẹ́ kí à ń fà sọ́tún à ń fà sósì kọ́ máa ṣẹlẹ̀ ẹ ká kúrò ní ibẹ̀ yẹn. àáfàá lẹ tó bá wá ń ṣe ìtìkáàfù yìí kí ni àwọn nǹkan tá a fẹ́ kọ́ máa ṣe ní ìtìkáàfù alákọ̀ọ́kọ́ tí ó ṣe ni wípé kó oorun rẹ̀ ò kéré lóru ẹni bá fẹ́ ṣe yìí ti kà torí pé ara ìkímọ̀ rẹ̀ àti ń wá láìláfùlẹ̀ kọ́dìr òru yẹn rèé ẹni tí ọ̀lọ́ yìí ti káàfù náà yọ wà lé yóò jí yóò ṣe náà sílà kìí ṣe mọ́sálásì nìkan láti mọ̀ sí kò gẹ́ yìí ti kà ṣùgbọ́n yóò burú kẹ́nìkan tó wá kù lé kó tó wá dé yìí ti káàfù kó wá sùn látẹ̀yìn tó máa jí ní tó fáìfù àáwá rò pé irú ẹni tó sì lọ sin lọ́hùn ni àbó lọ sùn afẹ́ kọjá sí wípé ẹni tó bá lọ ṣe ìrìntìká kọjá ẹni tí yóò máa ṣe náà fílà pọ̀ lóru tí yóò máa jí fún ọlọ́run ọba àlejò ọlá lára pé ń jí lóru yìí túlù kìá kọjá pé náà fílà òru tiwọn ìrun òru wọn yóò máa jẹ́ marathon ẹlẹ́mìí ló máa láti ni kìí ṣe náfìlà àfẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún àgbógún ọ̀fẹ̀jú béèyàn ṣe náfìlà àfẹ̀jú mẹ́wàá ọlọ́run ọgbà o ṣùgbọ́n irú ẹni tó kò lé kọ́mọ̀ tó wá dé ìtìká kó tún wá máa sọ̀lẹ̀ kó máa sùn kọ́mọ̀ jọyìn àwọn náfìlà tí wọ́n máa kí láwọn tó wà ní ìtìká ara rẹ̀ òun ni kẹ́tọ́rọ́tù tìláwà irú ẹni tó wà ní ìtìká ọ̀sán yóò máa gbìyànjú kó ka pọ̀ òru náà yóò máa gbìyànjú àti ka Kùránì tíwọ́ ẹ̀ bá lè parí ìfúrání mẹ́wàá láàrin ijọ́ mẹ́wàá ọmọ dàápọ̀ o tí ó bá lè ka mẹ́wàá kó gbìyànjú kó ka márùn ẹyọ kan láàrin ijọ́ méjì tí ó bá lè kẹyọ kan láàrin ijọ́ méjì kó kẹyọ láàrin ijọ́ mẹ́ta kọ́mọ̀ wà jẹ́ pé gbogbo àtẹ̀mí ayé ẹ̀ lásìkò tó wà ní ìtì káàfù náà bráùsì náà ni ó tún fi máa ṣe níwùsì náà ni ó máa fi gbọ́ káàkiri ọ̀rọ̀ Chelsea Arsenal náà ni ó tún máa fi sọ ní president twenty twenty three òun ni ó tún máa sọ ni ó tún wá máa tí gbogbo àsìkò òfin wà wasted fásọ ṣe àáfàá ní ẹnìkan tó kọ́ pẹ́tírọ́tù nàwáfíù ẹni tó wà ní itikaf kí náà fílà rẹ̀ ọ̀pọ̀ kó ṣe náà fílà lásìkò ìyálẹ̀ta àwọn àrùn tá a máa ń kí lẹ́yìn ìrun kọ̀ọ̀kan tó jẹ́ náà fílà àti ṣáájú kí náà fílà rẹ̀ ọ̀pọ̀ àárín mọ́sídìí sì ṣáì kó ṣe náà fílà rẹpẹtẹ eléyìí ara ń tá a fẹ́ kọ́ máa ṣe ni àáfàá lára rẹ̀ náà ni àdúà ẹni tó wà ní itikaf kọ́ oore ayé àtòore ọ̀run kọ́ máa tọrọ rẹ̀ kọ́ tọrọ ẹ̀ lọ́sàn kọ́ tọrọ ẹ̀ lóru kọ́ tọrọ ẹ̀ tọ́ba fẹ́ sínú kọ́ tọrọ ẹ̀ lásìkò sàárì wọn ó tún kà nínú kùnúùtù gbogbo oore ayé àtòore ọ̀run irú ẹni yìí yóò máa tọrọ rẹ̀ láàrin ìkápẹ́ra wa sákèésì nínú àwọn tí ń ṣẹlẹ̀ ní ìlú wa àti láwọn mùsùlùmí àbáwọn àáfàá tọ́já sí wípé jálàbí ni wọ́n fi ń jẹun àwọn fẹ́ máa gbá àwọn èèyàn jẹun àbáwọn fẹ́ máa ṣe nǹkan fáwọn èèyàn jẹun wọ́n tún wá máa ta àwọn kọ́sítọ́mà wa ìní gangan fojú ara mi rí nínú àwọn ìtì káàfù tá a ṣe yóò máa wá pe àwọn kọ́sítọ́mà rẹ̀ àwọn tí ń bá ṣe oògùn àbáwọn tí ń bá ṣe ájò pé ìtì káàfù náà mo wáyé o mo ẹ̀sẹ̀ dákọ yín sáfọ́ lọ ni yóò tún wá nítorí náà mo ti sẹ́ndì àkáǹtì nọ́mbà ní o ẹ máa bá mi ju owó bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe báyìí ẹ máa bẹ̀rù ọlọ́run ṣé wọ́n ò nídìí oore látọ̀dọ̀ ọlọ́run àì lọ ìtì káàfù káwa máa lẹ́nìkan ọmọ sẹ́ndì owó sàkáǹtì wa a fi ń wojú rẹ ọlọ́run ni a fi ń wá orí ayé àtòrí ọ̀run kò sí ní tó burúkọ ọ̀rán tí ọmọ ìyá rẹ nú àdúrà o ò nídìí kọ ẹsẹ̀ máa pè pé mọ ẹsẹ̀ dákọ̀ yín gan sani ẹ̀yà bá mi fowó ránṣẹ́ o àbí ẹ bá ń gbé láìsí lọ lé fáwọn ẹlẹ́yà o eléyìí ara ọ̀nà four one nine ni ẹ̀ńtọ́ ọba rántí ẹ̀nú àdúrà ọlọ́run ọ̀sán ọlẹ́sàn rí ọlọ́run máa bí ó ṣe bí fún ọ kò nídìí pé ó tàn wá máa pè pé mọ ẹsẹ̀ bá yín fàdúrà sani kódà torí tí mo ṣe wáyé ti káàbù ẹni tá à ń sọ ìta àwà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì ń gbéyàn méjì mẹ́ta mẹ́rin márùn ó sì ń sọ the same thing fún wọn torí yín mo ti wá ìtì káàbù yìí torí ẹlòmíì wá o èèyàn mélòó la wá ń tàn jẹ à ń lọ ìtì káàbù torí pà ń wáyọ̀ ọlọ́run ni ẹ mọ̀jẹ̀ àtúnṣọ́ di táàfin máa gbá àwọn èèyàn náà lù táwọn àmọ́ ní káwọn bá wa ju owó sàkáǹtì ẹ̀yin mọ̀ kẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yin ti lọ bí business àwọn àti bá yín ṣe yìí ti kà áfù báyìí o so àti rántí yín o àìfẹ́ ká kù ní tùtàn fún yín ní báyìí ẹ máa juwọ́ sákàǹtì wa o yóò tún gbé sí gúrùpù àwọn tí ń jẹ ọlọ́run mọ̀ sí wa ní ẹni tí ó gọ̀ wọ́n ní ká lọ ṣe ìtì káàfù káfílẹ̀ lójú rẹ ọlọ́run ni kì í ṣe ká lè máa gbá àwọn ẹrúsìn ọlọ́run ẹ̀jẹ̀ aṣọ ṣe ara ń tá a máa ṣe ní ìtì káà òun ni àlìsìgìfà a máa ń tọrọ àforíjì tọ̀ ọ́ ẹni tó lọ ṣe ìtì káà kọjá ìtìgìfà astagfirullah astagfirullah rabbi min kulli dhanbi wa atubu ilayh irú sẹ́yìn bí ìtìgìfà àdúrà tára bí اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك dé parí àdúrà yẹn olórí àforíjìnà ká lọ ọmọ àdúrà ká sì lọ àsórí ara àdúrà tá a máa ṣe pọ̀ ni اللهم إنك عفو تحب العفو فاعف عني àdúrà fànàbí kan yàwó Aisha pé kó máa ṣe nìyẹn bákan náà a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àsọ̀látù alánàbí sallallahu alaihi wasallam a máa ṣe àsàlátù fànàbí nígbà tá a bá wà ní ìtìkáfù àáfàá ní òsín tó burú ń bẹ̀ náà tá a bá tún ṣe dìrọ́ tátùlù quran àbí hadith bóyá àkọ́ra wa ní kúránì àtúmọ̀ rẹ̀ àbá ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n lórí ń tá a lọ ṣe òun ni ìjọsìn àáfàá nípa bá ti wá wà ní ìtìká àì máa bísì pẹ̀lú àlámọ̀rí ilé ayé àì máa bísì bímọ láàyò kí ìdùnnà àkọ́wálì wà láfàán ọ̀rọ̀ àtiṣẹ́ tí ò relevant tí ò wúlò àì máa sọ ní ìtìká ọ̀rọ̀ tó bá dà òun ni tá a máa sọ ẹnba tí wàá wọ yìí ti káàfù yìí nípa afẹ́ni kọ́ mọ́ jáde mọ́ tí ó fi di ọjọ́ tá a sọ pé a ti rọ́ṣù ṣàwáàlì o ìgbà tó lè jáde ṣùgbọ́n ní tí ọ̀bá láǹfààní kó ṣe yìí káàfù ọlọ́jọ́ mẹ́wàá yìí àwọn àfáà wa ní àkọlù múdà lèlẹ̀ ìtìká ìgbà tó kéré jù fún ìtìkáàfù òun náà ni kó jẹ́ bí ọjọ́ kan èdè òun náà ni tó kéré jù ẹni bá jẹ́ pé ìjọ kan ló lágbára ìjọ méjì ìjọ mẹ́ta náà ni ọlọ́run ọba àlejò ọláyọ̀ gbà ní ọwọ́ rẹ̀ àáfà ní ìtìkáàfọ̀ àmọ́ wa bàjẹ́ alùkùrújù mi ń gẹ́rì ó dérè ṣẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ wàlẹ́gẹ́rì làhájà àáfà ní kéèyàn jáde kó ní ìtìkáà láì pé ó níbi kan tó bá tọ́lọ́ mu ìtìkáàfọ̀ bàjẹ́ ní mo kẹ̀lé kíláyà lọ pé àwọn apá jẹ lọ bíi pé ilé ẹ̀gbin tá a lò kò sí bóyá bí ibi tó súnmọ́ díẹ̀ sí mọ́sálásí ní ilé ẹ̀gbin omi tá a fẹ́ lò omi táàpù bíi ilé kẹrin sí mọ́sálásí láti rí omi sàlùwàlà báwọn tó bá jọ báwọn òun ni tó lè fa kéèyàn jáde so wọn ò fẹ́ ká máa jáde fòkìfòkì nígbà tá a bá ti wọ itikaf bákan náà lásìkò itikaf èyí máa súnmọ́ yàwó ẹ̀ tó bá ti lè mẹ́rin kan tó wà ní itikaf tó bá tó sáré wálé lẹ́yìn mọ́ rí bí ó bá wá súnmọ́ yàwó ẹ̀ ó tún padà ní alẹ́ ìjọ́nà itikaf rẹ̀ ti já èyí súnmọ́bìn o ti kọ̀yàwó rẹ lẹ̀ o ti kọ gbogbo nǹkan lẹ̀ o ti súnmọ́ lọ ọlọ́run wàlá tó bá ṣòro náà wà á tún máa kì fún náà fìlẹ̀ mọ́sáàjì eléyìí wà nínú nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé ní ìparí yányán èyí tó rinlẹ̀ ní ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé masjidu jami mọ́sálásí tán ti ń kí jimá òun la ti máa ṣe itikaf ìyẹn lọ́pọ̀lọpọ̀ onímọ̀ lọ ìyẹn sì ni alẹ́bìnàdínà lọ́hàbìyì òun làwa fi ń sin lọ́hùn pẹ̀lú páàkà àti mọ̀ àrínú àwọn onímọ̀ sálàfán wà kálàfán sani eighty káàbù bóyá mọ́sálásí mọ́kàmọ́dí náà àti àkóso ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù lọ́dọ̀ wa nínú ntaàkà ni pé gbogbo mọ́sálásí jímọ̀ láti lè ṣe eighty káàbù kódà ẹni tí ó bá sí ọjọ́ jímọ̀ nínú ọjọ́ tó fẹ́ fi ṣe eighty káàbù ó lè ṣe eighty káàbù ní mọ́sálásí àdúgbò nínú ọ̀rọ̀ tí àwọn onímọ̀ sọ kọ́lọ̀ ń kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa ilé ẹ̀kọ́ bufilona high school àwọn náà so nígbọ̀wé ètò ẹ lè fẹ́ pé wà náà kàtó ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtù máa pàdé ìmọ̀ràn ilẹ̀ islam rashid hashim abdulhanas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.